الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبو محمد صلى الله عليه وسلم èyí ò pamọ́ sí wa òun ni pé òní ọdún 1445 ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ kámọ̀ nínú alkùránù karim wípé iná ìdàtà ṣuhúrì ìdàlá ìfẹ́ aṣára ṣára fi kìtàbílá yóò makalakọ̀ samawa ti wal'ard oǹkóṣù lọ́dọ̀ ọlọ́wọ́n bá nínú tíró ọlọ́wọ́n látìgbà tí ọlọ́run ọba tó ti dá sánmà àtilẹ̀ òǹkà rẹ̀ méjìlá ni bí oṣù Gregorian bó ṣe jẹ́ méjìlá tá sọ pé January February tá a parí ẹ̀ sí December oṣù tí ọlọ́run ọba recognize lọ́dọ̀ tiẹ̀ náà tó ń bẹnu tí ọlọ́run ọba òun náà ní oṣù méjìlá ṣùgbọ́n kò ń ṣe january february dé december oṣù tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala recognize lọ́dọ̀ títí ẹ̀ òun ni oṣù tí a nígbà muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa pé méjìlá ni bọ́lọ́wọ́ bá ṣe sọ àwọn mẹ́rin ń bẹ̀ wọ́n tó ọjọ́ oṣù abẹ́wọ̀ mẹ́ta tó tẹ̀léra wọn ẹ̀yọ̀ ọ̀kan dádúró anábì sallallahu alaihi wasallam wá dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tó tẹ̀léra wọn ó ní oṣù zulqada èyí tí ó di oṣù kọkànlá nínú àwọn oṣù tá ń sọ yìí òun ni nọmba 11 oṣù zulhijjah tó ń ṣe oṣù kejìlá àwọn oṣù tá ń sọ yìí òun ni nọmba 12 tó dẹ̀ jẹ́ ìparí wọn bákan náà oṣù al-muharram tó ń ṣe oṣù kìíní oṣù tá ń sọ wọ̀nyí òun náà lóṣù tá ń bẹnú ẹ̀ yìí àwọn mẹ́ẹ̀ta yìí tó lera wọn ni zulqaada zulhijja al-muharram lẹ́yìn ọ̀kan dádúró òun náà ni rajab tó ń ṣe oṣù keje òun ló wá bífọ́ oṣù ṣàbán tó ń ṣe oṣù kẹjọ kó tó wá kún oṣù Ramadan tó ń ṣe oṣù kẹsàn-án àwọn oṣù wọ̀nyí àwọn ni oṣù tí ọlọ́run ọba recognize àwọn làwọn oṣù tó ṣe páwa mùsùlùmí tá a fi ń ṣe àwọn iṣẹ́ ìjọsìn wa afẹ́gbàwẹ̀ Ramadan ni inú oṣù Ramadan là afẹ́gbàá àwẹ̀ ṣàbán kánábì máa gbà inú oṣù ṣàbán ni afẹ́ṣe ájì ni ó ti ní oṣù títí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé oṣù yìí ni wọ́n fi ṣe wọ́n ṣùgbọ́n ọdún ìjírá èyí 1445 tá ń sọ èyí tó túmọ̀ sí pé nǹkan bíi 1445 years ago la Nabi muhammad sallallahu alayhi wa sallam ló kúrò ní makka lọ sí madina níbi tí àwọn kèfèrí makka àwọn ẹlẹ́bọ makka tó ń fi ìnira mú àwọn tábàgbà islam tí wọ́n ń fi ìyà jẹ wọ́n tí wọ́n ń ṣe sùtá fún wọn kọ́lọ̀ ọba tó wá ní kí ànábì fi bẹ́ẹ̀lẹ̀ fún wọn sallallahu alayhi wa sallam ipe kó máa lọ sí Madina kó tó di pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala padà wá ní kí ànábì padà wá jagun gba Mákà yìí kó padà wá gba Mákà yìí lẹ́yìn nǹkan bí ọdún bíi mélòó kan lẹ́yìn ìgbà yẹn kí ló fà á tó fi di pé à ń sọ fourteen forty two fourteen forty three fourteen forty kìíní kan Umar radiyallahu anhu òun ló kó àwọn sàábẹ́jọ́ nípa pé ẹ̀yìn sáré àwọn nǹkan tá a fi ń mọ to tó ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan lé ń kálukú máa ń lò ẹlòmíà fi bóyá ogun nǹkan tó ṣẹlẹ̀ yóò fi máàkì nkan bí àwọn bàbá wa míì tó ṣe pé wọ́n 19 kini kan 19 kìíní kan tá ń lò 2000 kìíní kan ta ń lò ẹlòmíà ó sọ pe ìwọ igba ogun ojú kú la bí ìwọ ńgbà tí nàìjíríà gba òmìnira lábíọ́ ilé yìí mo kọ́ nígbà tí kìnní kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn mùsùlùmí náà máa ṣe ó mọ̀rọ̀ jẹ́ láàrin wá wò wípé ó da kámú nǹkan ẹyọ kan pàtó tó ṣe pọ́ùn làá máa lò ìgbà tí wò ó lọ wọ́n wò pé ṣe káwọn lo ọjọ́ tí ọlọ́run bá gbé ànábì dìde ní òjíṣẹ́ wọ́n ní ẹ ká fi ìhun lẹ̀ àti ọdún yẹn kò ń ṣe nǹkan tó ṣe tí ẹnu kò lórí ọdún àbí oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wò kókè káwọn wo ọjọ́ tí ànábì kú wọ́n lẹ́já fi ìwúlẹ̀ ọjọ́ ìbànújẹ́ ni èwo wá ní ká mú wọ́n padà wá wò ó wípé ọjọ́ tí ànábì kúrò ní maka sallallahu alaihi wasallam lọ sí madina káwọn mú yìí òun ni wọ́n wá mú ni wọ́n wá ń kà àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ dèfé ọjọ́ yẹn wọ́n ní ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ní ọdún báyìí ọdún méjì mẹ́ta àbí mẹ́wàá síwájú kánábì tó kúrò mọ́kà lọ sí mọ̀dínà ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ọdún méjì mẹ́ta lẹ́yìn ìgbà tí ànábì kúrò mọ́kà ni wọ́n ni wọ́n di one years so eléyìí ó ń sọ fún wa pé ìsìláàmù ta lá ń ṣe èyí in tó ti pẹ́ ni tàbáníká mọ̀ sọ̀gbà tí ìsìláàmù wẹ̀lẹ̀ yorùbá ń sin tàbáníká ń ka bá a ṣe jòkónú mọ́ṣáláṣí ń sin tàbáníkéyàn kan nu wa dárúkọ bàbá bàbá rẹ bíi mélòó kan tó jẹ́ mùsùlùmí tá a bá fi máa dárúkọ bàbá bàbá bíi mẹ́ta mẹ́rin ẹlòmíì à ń bẹ̀ kò nílè lọ́mọ́ ẹni tí ó padà rántí ni pé bóyá bàbá bàbá kẹrin ẹlẹ́bọ ni so ló fẹ́ pé islam tara ń ṣe èyí kò ń ṣe àwọn bàbá àná bàbá àjẹ́ ẹ̀ta bàbá àjẹ́ ẹ̀rin láàfi ṣe standardi standardi ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ ìta bá ṣe lẹ́sìn lẹ́sìn èyí tó bá ti yàtọ̀ sí yẹn ìta gbọ́rọ̀ mú káwọn jẹ́gẹ́jẹ́gẹ́ ká sọ́nù ni fún ẹni tó bá ní alìkìyàmọ̀ rẹ̀ lò fún ẹni tó bá ń wo ojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala so kí la fẹ́ ló ń belé yìí òun ni pé a gbọ́dọ̀ sẹpẹ́rẹ́tì méjèèjì ọ̀tọ̀ ní ìjírá tán fi ń ka déètì tán fi ń ṣe òǹkà àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní àwọn oṣù yẹn gangan oṣù al-muharram tàwa oṣù tó pàtàkì púpọ̀ ni lára àwọn oṣù abẹ́ wọn ní tó ṣe wípé ẹ̀ṣẹ̀ téèyàn bá tún ṣe nú ẹ̀ ó tóbi ju ẹ̀ṣẹ̀ téèyàn ṣe nú àwọn oṣù tó kù lọ ọlọ́run bá ní fàlà tọ́bìlìmù fi hínà àfúsọ̀kùn ẹ má ṣe àbòsí fúnra yín nú àwọn oṣù wọn yóò èyí tẹ́ fi máa ṣàbòsí fúnra yín ẹ gbìyànjú àti lékún sí lọ́wọ́n ọba lára ìlékún sí lọ́wọ́n ọba òun ni pé ní oṣù yìí anábùwà Muhammad sallallahu alaihi wasallam atábà máa gbààwẹ̀ dáadáa ń bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ìgbàwẹ̀ rẹ̀ kò tó ti tì í tó máa ń gbà ní ṣàbán ṣùgbọ́n ó dáa ká gbàwẹ̀ nu oṣù yìí ìṣesí ànábì tẹ́lẹ̀ náà ni pé nínú gbogbo oṣù ká sọ yìí ànábì a máa gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ó kéré jù ó lè jẹ́ bí ọwọ́ bẹ̀rẹ̀ ó lè jẹ́ bí ọwọ́ àárín ó lè jẹ́ bí ọwọ́ parí ìgbà míì dẹ̀ ní agbàjù bẹ́ẹ̀ lọ ó lè gba àwọn ọjọ́ tí ó tẹ̀léra wọn ṣùgbọ́n mo oṣù al anabi sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ pé afdalu siyam àwẹ̀ tó fi lọ́lá jùlọ ba'da ramadan lẹ́yìn àwẹ̀ ramadan òun náà ni siyamu shahri al-muharram siyamu shahri llahi al-muharram àwẹ̀ oṣù ọlọ́wọ́ bá tí a mọ̀ sí al so ká gbà á bàbá ṣe lágbára mọ́ pàtàkì jùlọ ọjọ́ kẹwàá àti ọjọ́ kẹsàn-án pàtàkì jùlọ ọjọ́ kẹwàá anábì sallallahu alaihi wasallam ó gbọ́jọ́ kẹwàá yẹn àwọn kèfèrí Mákà máa ń gbọ́jọ́ kẹwàá náà tẹ́lẹ̀ ṣùgbọ́n bàtánà bí dé Mádínà ó ráwọn Yahudi tán gbọ́jọ́ kẹwàá ó wá bèèrè lọ níbi ìjẹlíyà Fìràáwò anabi musa gbà á lẹ́ni tó ń dúpẹ́ fún ọlọ́run ọba àwọn yahudi náà gbà á anabi sọ fún wọn pé alẹ́tọ̀ sí musa jù yín lọ anabi gbà ó ní káwọn èèyàn ràbẹ́ náà gbà á ṣùgbọ́n bàtú máa di ọdún kejì oṣù rọmọdọ́n dé ọlọ́run ọba ní káwọn mùsùlùmí ọgbà wẹ́nú ẹ̀ anabi wá ní àwẹ̀ almuharram ọjọ́ kẹwàá ẹ̀yìn tó wá wù ó lè gbà á ṣùgbọ́n anabi sì máa gbà ìgbà tó kú bí ọdún kẹta náà ni ó jáde láyé anabi sallallahu alayhi wa sallam ó ní báwọn yahudi ṣe ń ṣe bọ́n ṣe mú ọjọ́ yẹn tí wọ́n sọ ní bí ọjọ́ ọdún anabi dẹ̀ máa fẹ́ ń ṣèṣe tí ó yàtọ̀ sí tiwọn anabi ní tọ́lọ̀ bá ní máa bẹ títí di ọdún tó ń bọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ máa gba àwẹ̀ ọjọ́ kẹsàn-án kún so ló jẹ́ pé àwẹ̀ ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá oṣù al-muharram tá ń bẹ́ńbẹ́ yìí àwẹ̀ tó dáa ká gbà ni in fact ó dá ká gba iye ọjọ́ tí a bá lágbára nínú oṣù yìí káwá jìnà sí gbogbo àwọn oríṣiríṣi àwọn àdádẹ́rẹ̀ táwọn èèyàn máa ń ṣe àwọn míì wọ́n ti ṣe kọjá wọ́n láwọn bọ́ sí ọdún tuntun 1445 náfílà àkànṣe àdúrà gbogbo eléyìí tí ó sí ẹ̀rí fún ni àwọn sàábé tí wọ́n gbé àǹkáǹtì ọjọ́ kalẹ̀ wọ́n gbé kalẹ̀ fún nǹkan téèyàn ń ṣe ìbádà ẹ̀ so nǹkan gbé kalẹ̀ fún ni káwọn fi mọ bí ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìbádà òun ni pelu tí a ń sọ yìí ta'ala kí wa kó ṣe àlékún fún ẹni wa kó fi ẹsẹ̀ wa ojú ọ̀nà rẹ̀ The Guidance Facebook page Follow like, and share.